الحمد لله قرن السلم بالإسلام والأمن بالإيمان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ربط بين الخوف والعصيان ونفى عن مشيع الخوف صفة الإيمان وأشهد أن محمدا عبده ورسوله بعث بهداية الضالين وأمان الخائفين وقمع المعاندين وكان بذلك رحمة للعالمين رسول الله الذي قرر أن مقومات الحياة الكريمة هي الأمن في الأوطان وصحة في الأبدان والغنى عن الفاقة والحرمان صلى الله عليه وعلى آله وصحابته أجمعين على ممر الأزمان أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى بفعل المأمورات للأمن وترك المحظورات للخوف واعلموا أن نعمة الأمن في الإسلام أصدقوا الله سبحانه ọlọ́run tó sọ yìí pé tó so islam papọ̀ mọ́ àlàáfíà ó sì so ìfọ̀kànbalẹ̀ papọ̀ mọ́ ìmánì mo ń jẹ́rìí pé kò sẹ́ńtọ́ lẹ́tọ́ tí sọ tó sọ àyàfi allah tabaraka wa ta'ala ọlọ́run ọba bá dẹ́dẹ́rì ọ̀kan ṣoṣo ni kò sí orogún fún un. ó sì àsopọ̀ láàrin alkhawfi fi isyan ìpè tí yẹn bá ti ń dẹ́ṣẹ̀ ìparí kékeré ní ọmọ àwáyé bákan náà ọlọ́wọ́ bá tún hánà ó tún gbé ìròyìn ìmọ̀nì kúrò lára gbogbo ẹni tí bá ti ń tẹ ìpayà lórílẹ̀ bákan náà mo ń jẹ́rìí pàdé wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run gbé dìde láti tọ́ àwọn ẹni tí wọ́n àti láti wá ìkọ̀kan balẹ̀ fáwọn ẹni tí wọ́n ń báyà àti láti lè gbógun ti gbogbo àwọn ẹni tí wọ́n yá lágídí pẹ̀lú bẹ́ẹ̀ ànábi sallallahu alaihi wasallam padà jẹ́ rahmatan lil alamin àánú fún gbogbo àgbáńlá yé ànábi sallallahu alaihi wasallam òun ló fi rinlẹ̀ wípé ohun tí ó gbé ìgbésí ayé tó lápọ̀lé dúró ìfọ̀kànbalẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ nílùú ni àlàáfíà lára ni bákan náà ìrọ̀rọ̀ ní kúrò níbi òsìn àti àìní ìkẹ́ ọlọ́wọ́ lọ́wọ́ kọ́ máa bá nẹ́bì kọ́ máa bá wọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ nígbà tí gbogbo ọjọ́ bá ń jẹ ọjọ́ lẹ́yìn ìgbà yẹn yẹn rúṣin ọlọ́wọ́ ọba ẹ̀yin mùsùlùmí òdodo tí a péjọ sí pápá láti ṣe sọ̀látò Eidil Adha ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ ọba subhana má ṣe rẹ̀ ẹ pa á sí nítorí ìpayà tí ń bẹ́ i máa lọ ṣe má ṣe kẹwàá lọ mọ ẹ̀yin onígbàgbọ́ wípé rí kò náà lè ti rí lọ. kí ló fà á rí ibi àwùjọ náà wà nísìnyí ẹni wàhálà náà àìfàyà ẹni tí ò ní náà àwọn aṣọ yìí pèsè ẹ̀rí tẹ̀ra ìkọ̀kẹ́ balẹ̀ kó síbi tá a lè kiri ju ní islam lọ kí ló fa lè nítorí pé islam wà fún ìkọ̀kẹ́ balẹ̀ ní òun lọ́fà ni ọba adẹ́dà ti sọ nípa àwọn dánẹ̀dánà wípé àwọn tí wọ́n ń ṣe dánẹ̀dánà ọlọ́run ní innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu ọlọ́run ni wọ́n jẹ́ ọlọ́run lógún wọ́n jẹ́ ànábì lógún kí ni wọ́n á ní ojú ọjọ́ sàn wọn wọ́n yẹ sọ àwọn ọ̀dọ́fin ọ̀dí fàtàdà wọ́n tún wá ń tẹ bàjẹ́ ká lórílẹ̀ kódà ìyàkíyà ni ṣẹ̀rí àti kí wọ́n jẹ níbi wọ́n bá ti lò fi ẹ̀sìn. ìgbérúfẹ́ àwọn ènìyàn tí wọ́n bá mú ọyàn kan tálò wọ́n pa kó parí. àwọn olùsọ̀lẹ̀bù kọ́kẹ́ wọn mú òrùn tẹ́lẹ̀ máa fi jáde lára wọn àdúgbò àwọn tẹ̀ tó ti pa wọ́n tán. àyẹ̀bẹ̀rẹ̀ tí ẹ̀kọ́ tí wọ́n gé àní ìsìláàmù òun náà ni ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ kódà ìfọ̀kànbalẹ̀ yóò tún wà láàrin aládùúgbò ànábi sallallahu alayhi wa ló búra ló ṣe pèpè wallahi la yu'min mọ̀fọ́lọ́wọ́ máa búra kò la búra kò búra kò wá bí náà ọlọ́run náà lẹ́nu tó ṣe yí pé alẹ́bí ilẹ̀ ayọ́kùnmínú láyọ́kùnmínú járuhu báwa ikọ̀ ẹni tó ṣe yí pé láyọ́kùnmínú járuhu báwa ikọ̀ aládùúgbò rẹ̀ ọ̀pọ̀ kan balẹ̀ pé kò ní ṣe láburú sí òun kò ní já ń bọ́ òun kò ní fẹ́ òun lóbi kò ní já òun lólè kò ní gbé òun ládìẹ kò ní gbé òun lẹ́rẹ̀ irúfẹ́ ẹni tó ṣe aládùúgbò rẹ̀ ọ̀pọ̀ kan balẹ̀ sí yóò tọ́ wọn nígbàgbọ́ ẹ̀yin ọdún sí ọlọ́wọ́ ọba àdídẹ̀ra ìfọ̀kẹ́ balẹ̀ kò síbi náà lè ti rí ju ní islam lọ kódà bíi tí ìfọ̀gẹ̀balẹ̀ tó pàtàkì dé wọ́n ṣáájú ìjẹ̀bù ọ. ẹ wọ́n dàbí lọ́ọ́ Ibrahim alayhi salatu wa salam nígbà tí fi ń bẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ní rabbi ij'al hadha baladan amina ọlọ́run bá ń gbélé ìkàlẹ̀ nílùú ìfọ̀gẹ̀balẹ̀ warzuq ahlahu mina samarat tí wọ́n bá tó jẹ wájú èèyàn tí wọ́n sì gbé bọ́ sẹ́gbẹ̀ ẹ̀jẹ̀ yóò lè jẹun bí kò lè rọrùn ẹ bákan náà ìkọ̀kẹ́ balẹ̀ yìí ibi tó pàtàkì dé náà sì nínú Islam náà lálẹ́ ti rí kódà ètò máa ń ṣáájú àdìẹ ọ̀sán ìmọ̀ ń ṣáájú ìmán ìkàtà ẹ̀dí yẹn ló ń gbàgbọ́ tí ọba tí kọ̀kẹ́ balẹ̀ yìí onílé ṣé o ẹ̀wọ̀n nàbí lọ́yìn Ibrahim alayhi salatu wa salam ó tún bí ọlọ́run nínú àdúrà rẹ̀ ìgbé ìwọ ọlọ́run ọba rọ́bì alẹ́ hádàlì bẹ́lẹ́dà áàmì náà ọlọ́run dákú bá gbé lu yìí kalẹ̀ nílùú kọ̀kẹ́balẹ̀ yẹn mọ́kì àdíjọ́ yẹn ọkọ̀kọ́ béèrè kọ̀kẹ́balẹ̀ ọwọ́ àtẹ wàá fẹ́ lọ́hùn kó o má tẹ̀ bọ̀ ọwọ́ ni wà jìnnàbù ni wà má ní ìyá àná àbúdàlà èmi àtàwọn ọmọ mi ọlọ́run gbé wa jìnnà ká má pọ̀ òrìṣà ìkọ̀kẹ́balẹ̀ yìí tá a sọ pé dẹ̀rẹ̀ kò síbi tá a lè ọlọ́run ní alẹ́dínà àmọ́nù wọ́lá mọ̀yẹ́lìmísù ìmọ̀ọ́nà òmìnirọ́lì àwọn ẹni tó nígbàgbọ́ tí wọ́n wá dá àbòsí papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ìyẹn ní ẹbọ wọn ò pa ẹbọ papọ̀ wọn ò pa pọ̀ mẹ́sì ọlọ́run ní sẹ́yìn lókè àwọn ẹni yẹn ó la ìkàlà òmòlè àbòsí kọ̀kẹ́ báyọ̀ ọlọ́run kọ̀kọ̀ dà pọ̀ ìfàyàbalẹ̀ máa jẹ́ tàwọn ẹni yẹn wọ́n lórí ìjà wípé islam ìyàlẹ́ sí ìfọkànbalẹ̀ ni nígbà máa ń lékè àlàáfíà nígbà míì a máa ṣáájú àlàáfíà nígbà míì fa tọkàn bá balẹ̀ sódà bí èèyàn bá gbádùn èèyàn ó sì máa rẹ kan pé kò wọ́n gbádùn ṣùgbọ́n nígbà tí ò sí fọkàn mọ́ lóògùn fẹ́ kò ní ṣiṣẹ́ lára ẹ wo ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ jí nínú yí ámìnà fi ṣírùmì lẹ́tọ́ fọkàn balẹ̀ láàrin jàmáà rẹ̀ lẹ́yìn bákan náà ìdáwó kútu yàwó mi oúnjẹ tí ọjọ́ fún ibi ọjọ́ kan tó wà lọ́dọ̀ rẹ̀ àdébí sọlọlọ ẹsẹ aláwọ níbi ẹni pé gbogbo ayé pátá tí wọ́n ti kó ló ń tọ̀hún lọ́wọ́ nìyẹn wọ́n yá ayé bá dọ́là ìdẹ́rẹ́ àfọkànbalẹ̀ nínú islam lálẹ́ ti rí o kódà lọ́pọ̀lọpọ̀ gbà kárí jẹ àtìwọ̀kànbalẹ̀ ọlọ́run àmà àpapọ̀ ọlọ́run sọ fún alúgbàtú kùrọ̀yì ayé ẹlẹ́ẹ̀kẹta sí kẹrin ọlọ́run ní falẹ̀ yà àbúdù rọ́bà hádàlbẹ̀yìn kó o yà sí adẹ́dàá alẹ́bí àtọ̀hámọ̀hún mi jọ ẹni tí máa ń fún wọn jẹ nígbà tí ebi máa ń pa wọn wà àmọ́nàhún mi kọ́ yìí sì tún máa ń fi wọn lọ́kàn balẹ̀ nínú ìpayà yá ìmánàlá àti fọkànbalẹ̀ ìmánì àti ìsìláàmù ọmọ àti ìṣẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ ẹni tí ọba jẹ́ mùsùlùmí tó lóun wá ìfọkànbalẹ̀ kó lè rí o ẹni tí onígbàgbọ́ tó tó lóun wá ìfọkànbalẹ̀ kó lè rí bí mọ̀nsẹ́lìmọ̀ lùmọ́sílẹ̀mọ́ nàmí lìsá nìyí ọ̀yẹ́dẹ̀ òun lẹ́yìn tí mùsùlùmí là kò fi ọwọ́ rẹ̀ ti sùtá fún ọ kọ̀dẹ̀ fi ahọ́ rẹ̀ kò ti sùtá fún ọ. àdébí sọlọ àtàlọ́wọ́ àti sẹ́yìn mú mi ní òdodo mọ́ni amínahùn náà sọ aláàdìmọ̀ ihim òun làwọn ẹni tí àwọn èèyàn fọkàn balẹ̀ sí wípé kò ní í pa wọn wá abúwá nìyí kò dẹ̀ ní gbowó àwọn lọ́nà tí ọ̀tọ̀ ẹ̀rí fọkàn balẹ̀ tó bá wà pàpàjùlẹ̀ ẹni tó lówó yóò rí fọkàn balẹ̀ aṣọ ìgbésílámù yìí ànídẹ̀ra àmọ̀kàmẹ́rin ní islam lálẹ́ kiri nítorí kọ́kì olówó lè balẹ̀ ọlọ́run gba àwọn olówó láti ẹbí tí wọ́n yọ ìpín kan nínú zaka èyí náà ń pè ní zaka ìpín kan nínú dúkìá wọn kí wọ́n yọ fún aláìní nítorí ìmọ̀kànbalẹ̀ ẹni tí olówó bá ti yọ zaka èwo tún ni àwọn atálákà ọmọ alẹ́ kí kọ́kọ́ tẹ̀sí ọ̀tọ̀ mọ́ ọlọ́run ọba sùhánà ó ròyìn àwọn ẹni ni wọ́n ti wọ́n àwọn tó ṣe pé nu dúkìá wọn wọn lẹ́tọ̀ọ́ kan pàtó tí wọ́n máa ń yẹ̀ fún dání o lè sa ilé wọn màró fóníbèrè àti aláwárí ìfọkànbalẹ̀ àló tún yẹ kọ́ wà láwùjọ àdébí sọlọ́lá sálábẹ́lẹ́ yìí lọ́lẹ̀ nígbà tó ti wà láyé kó sì máa jókòó ká máa tẹ̀lé títí ayérayé. ẹ̀rí ọlọ́run bá sùhánù sọ́dún hajj ayẹlẹ̀ keje ọlọ́run ní ìfàtọ́ bá darí sọ́dún òjijì ọlọ́run sọlọ́lọ́hùn aléhi ọ̀sẹ̀lẹ́m nítorí kí lè wà láwùjọ alọ́ọ̀ni sẹ́ rí ìfà yẹn ọ̀rọ̀ ogun tó ti fa àjà àdédé la kẹ́rí ọ̀rọ̀ àwọn kẹfẹ́ rí bàbá yẹn wọ́n bá ta gbogbo dúkìá lẹ̀ àwa kú ọ̀rọ̀ yẹn ìfà ni wọ́n gbélé yẹn nínú Islam ọlọ́run wa sọ fún àgbẹ̀bí bí ó ti pè tí wàhálà òfin ní ìṣẹ̀lẹ̀ láwùjọ ọlọ́run kọ́ lé láàyè ìpèkè máa jẹ́ tọ́lọ́ ìpèkè ajẹ́ tó jíṣẹ́ ìpèkè ajẹ́ tó àwọn alásùmọ́ ìpèkè ajẹ́ ti tàwọn aláìní ìpèkè ajẹ́ tó àwọn ọmọ òrukàn ìpèkè ajẹ́ káyìlá ayẹ̀kúnlẹ̀ dúlẹ̀tàn bẹ́ẹ̀nẹ̀lẹ̀ ọ̀dìnìyà ìmínkù kọ́ máa jásí pé dúkìá yẹ ọ̀rọ̀ yẹn láàrin àwọn abọ́rọ̀ nìkan ní òdìmọ̀ àrò kiri ká ọ̀yá ìbádọ́lá ọ̀yà ayọ̀hà mùsùlùmù adífọ̀kànbalẹ̀ pàtàkì pọ̀ a ń sọ fún wa kò síbi tá a lè ti ní ìdẹ̀ra àbùkànbalẹ̀ àfi ní islam kódà yọ máa yé wa gbogbo òjò ti bí ọba tí kọ́ o hátà sọ̀lá sásìkò ní ọba tí kọ́

alọ́pọ̀lọpọ̀ ọjọ́ ti láyé tí wọ́n kẹ́ balẹ̀ kọ́rọ́ hàtà hajj ee lórí hajj kan nínú májẹ̀mú tí hajj máa fi di dandan ìfọ̀kẹ́ balẹ̀ bẹ́ẹ̀ bá ọba adédàdúdẹ bá fọkẹ́ balẹ̀ tọ́kẹ́ yín balẹ̀ fọ́mọ̀ ntàbọ̀tà àdéhùn ọ̀gbọ̀rọ̀ ní ilẹ̀ hajj ẹni ọba ti wọn múra papọ̀ mọ́ hajj yẹni gbọ́ ti wọn múra ọba ìhrọ́m ọba bẹ̀rẹ̀ sẹ́ hajj ní ọjọ́ ìjẹta irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fọ́mọ̀ ntàbọ̀tà àdéhùn hajj fọ́pàá kódà bá ṣe dáwà àkókò tí dáwà lè ṣe ṣe tọ́kẹ̀ bá balẹ̀ ní. eléyìí máa máa kíyà sí wa nígbà tó lọ́rọ̀ nẹ́bí musa alẹ́ sọ́láàtù ọ̀sẹ̀lẹ̀ ọ̀rẹ́ sí àwọn ọjọ́ ọlọ́ọ̀ni fọmọ amọ̀nẹ́lì musa kò sẹ́ni tó nígbàgbọ́ sá nẹ́bí musa ńlá lóríyà àfàwọn díẹ̀ nínú àwọn ọjọ́ rẹ̀ kí ló fà á bí wọ́n fi nígbàgbọ́ àlà àwòfin mi ń fèrè àwọn tọ́lẹ́rù fìlọ́ọ̀dẹ̀ ń bá wọn pé ayé ìnáwó kọ́má wa ṣe wọ́n ní sùtá kọ́má wà hánà wọ wà ìnà fìràwọn dẹ torí fìràwọn dẹ níjọ yẹn làálì fìlà ọ̀gá nílẹ̀ gan wà ìnà bùhìlà mí inú àwọn aláṣejù ló ti wà. lóbi jáde pé nígbà táwọn tó ń gba ìsìláàmù púpọ̀ tí wọ́n tẹ̀lé àdébí mú kàlẹ́ sọ láti sẹ́lám nígbà tí fẹ̀rẹ̀ ọ̀dẹ tẹ́rì ni o. òun làlàyé àlátàdé sọ́mọ àtàlá ńlá ní ìgbé nígbà rí lójú rẹ̀ ó rí àwọn èrò tó pọ̀

mùsùlùmí máa ti pé ten thousand láwọn tó ti di mùsùlùmí. ya ìbádọ́lá ìfọkànbalẹ̀ yìí kò sígbà tá a nídìí ẹ̀ bá a ti nídìí ẹ̀ láyé kódà bó ti jọ́ gbèsè àlùkìyàwó a tún nídìí ẹ̀ náà tá a bá wà lùjẹ́nà kọ́lọ́ kó ti wà lẹ́ńtẹ́ wà lùjẹ́nà. nínú kẹtọ́lọ́ máa fi sàmọ́lé àwọn ẹni rẹ̀ ìfọkànbalẹ̀ mẹ́mẹ́ tí wọ́n bá wà lùjẹ́nà kan ọlọ́run máa sọ pé ó ibi allah tahabu wala tahzanu ẹ má payà ipe kílẹ̀ lọ́ọ̀kan níwájú wala tahzanu ẹ sì má bàbí jẹ́ pé àwọn aráalé náà fẹ́ bílẹ̀ tí wọ́n nira ní báyìí kódà ìfọ̀kànbalẹ̀ yà ní ìdí ẹnìjọ́ fi dàn kẹ́yàmọ̀ ọlọ́run mo ń jẹ́ amil hasanati ẹni ọba ṣe rere ọlọ́run khairu minha àgbà ohun tó lóore ju dáadáa tó ṣe lọ ọ́sẹ̀sì yóò gbà ohun tó lóore ju tó ṣe lọ wọ́n rò mí fásitì ìyàwó ìnìyàn àmínú irúfẹ́ àwọn ẹni níbi ìparí kékeré jọ́gbé náà kẹ̀yàmọ̀ wà fọkànbalẹ̀ mbẹ́ wọ̀nyá ìbádàlá ẹ̀rí báyà balẹ̀ yìí kọ̀sẹ́ni tí ò ní ìdí rẹ o gbogbo ìyẹn ló ní ìdí ẹ̀yẹ yẹn bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn anábì ọlọ́ anábì Ibrahim máa ti ṣàlàyé rẹ̀ bẹ́ẹ̀ náà ni anábì yóò sọ alẹ́ sọlá tó ṣẹlẹ̀ òun náà sọ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ jọ yẹn pé ó pẹ̀lú ìgbọ́ ọlọ́run lẹ́ni tí ọkọ̀ kẹ̀ báyìí bẹ́ẹ̀ náà la nẹ́bí musa alẹ́ sọlá tó sẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ará mẹ́kà nígbà tá nẹ́bí wọ mẹ́kà níjọ ní ní amúl fati kágú bẹ̀rẹ̀ sí sá kíjokíjo bó láti ọ̀rọ̀ ọmọkẹ́bàdà ló tó sẹlẹ̀ sọ fún ọ ìgbẹ́ ẹni yóò tọ́ba wọlé Abu Sufyan fáwọn àmín ẹni yóò tọ́ba ju dàálẹ̀ tó ló ọjà fáwọn àmín ẹni yóò tọ́ba ọmọ sọlá fáwọn àmín wọ́n yá ibadallah wọ́n yá ayyuhal muslimun ẹni máa sọ fún wa yí pé ìdẹ́rẹ́ àfọkẹ́balẹ̀ kò síbi tá a lè ti rí junu islam lọ. bó o wá ní fọkẹ́balẹ̀ tó máa ń rinlẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ọyẹ ká wá di pé bó o láti rí fọkẹ́balẹ̀. wàhálà lọ́tún wàhálà lọ́sì ẹ̀rí ìjínigbé ni ìpànìyàn ni kí ni solúsẹ̀ kí ni ojútùú. ṣé ká ní ọlọ́pàá ládùúgbò ni àbíká láwọn sọ́jà àbíká láwọn fìgìláńdé ṣé bẹ́ẹ̀ lójútùú kì í sojútùú ojútùú gẹ́gẹ́ òun náà ni pé pẹ̀lú tàwọn nídìí yẹn bí rí o sin ọba nìkan ṣoṣo pẹ̀lú bí rí fọkànbalẹ̀ kí yẹn má ború pẹ̀lú ọba. ẹ̀rí eléyìí o ọlọ́run sọ fún wa ní wọ́n tún ní òru àyà àádọ́ta àti márùn ọlọ́run tí wọ́n àjọ lọ́ọ̀rùn lẹ́bí ní omi kò ọlọ́run sálùkáwà tó láyé ń sàkìlìfánà òfin àrùn ọlọ́run ní òun máa fi wọ́n ṣe àrólé lórílẹ̀ ẹ mọ̀ bá rólé yóò máa tẹ̀ ìtumọ̀ rẹ̀ kò ní sí wàhálà ìtumọ̀ rẹ̀ káàbọ̀ sàkìlàfà lẹ́bí lẹ́bí kọ́bìlì bó ti ṣe bẹ́ẹ̀ báwọn bọ́ọ̀ ṣáájú wọn. wọ́n la yóò mọ̀ kìnnà ní ẹlẹ́hùn bí iná ọmọ lẹ́dẹ̀ rìkádọ̀ ẹlẹ́hùn ọlọ́run tẹ̀sí máa fún wọn nígbà láàyè ẹ̀sìn wọn tó yọ́nú sí fún wọn. wọ́n la yóò mọ̀ kìnnà ní ẹlẹ́hùn mí ń bá ọlọ́run ti máa pààrọ̀ payà wọn tí ó ti kọ̀ọ̀kan balẹ̀ ṣùgbọ́n pẹ̀lú má jẹ̀ fún mi o kí mẹ́tẹ̀ẹ̀ta yóò tó lè ṣẹlẹ̀ bá di àrólé lórílẹ̀ ká tó nígbà láàyè nú ẹ̀sìn wa kó sì tó di wípé ìpayà ti fẹ́ fún wa yóò go àpàdà ní kọ̀kànbalẹ̀ májẹ̀mú ń bẹ́ o ìyá àwùjọ lẹ́nu wọ́n máa ti èmi ọlọ́run ọba nìkan ẹja fẹ́bọ ti ìyá àhàlà ìlẹ́yìn ẹbọ yìí pọ̀ ọjà ìgbẹ́sí báyẹn lọ́sẹ̀ jẹ́ pípọ́ yìí. ṣíṣe kàdámù kìí sọ bóyá ni òtí fẹ́ ju ọgọ́rùn ọdún lọ sí ṣẹ́kadà ti sọ̀rọ̀ sí wa ike àmọ́ bóyá mùsùlùmí làwọn ará àtẹ́yìn ni àbí kéferì kò yé wa àmọ́ ká pè wọ́n ilé yàrá ń sè kó dàbọ̀ ti bọ̀ pẹ̀lú ọmọ wa sí gbọ́dọ̀ tó jákè àná yóò di ah gbogbo lẹ́yìn pátá mùsùlùmí ni wọ́n wọ́n máa ya ni lẹ́nu sọ yẹ kí ròdù máa pọ̀ lẹ́yìn egbò bí ṣe ń pọ̀ ó sì dájú pé tọ́wá tún dásìkò rò bí wọ́n ṣe pọ̀ náà nìyẹn àìlè yóò jẹ nǹkan tí ń bá yẹn nu jẹ báwa ti bá nìyẹn tó ti pé wàrísùn ẹ̀dáàlì kàkàbìrà àgàbìrà látọ̀lẹ̀ lọ́lẹ̀ máa fi máa bí ṣe máa ń rí bẹ́ẹ̀ nìyẹn ìdájọ́ ẹ̀jẹ̀ àyípadà àti láǹfẹ́ fàyà balẹ̀ ọlọ́run ti tẹ̀lé àwọn ẹni tí wọ́n rí àwọn àǹfààní mẹ́tẹ̀ẹ̀ta yẹn yà àbùdù nẹ́ni wọ́n máa ti ìmí ọlọ́run ọba nìkan wọ́n là yóò ṣèlè kú nẹ́bi iṣẹ́ ìhà wọn ò ní fi kankan kéjì ìmí ọlọ́run ọba sùhánà wọ́n mọ̀ kí kámàrọ̀ bá dàdálì ẹni ọba tó wà lọ́ọ̀tà ẹni gbàgbọ́ lẹ́yìn ilé ìfáwọn láyé kàfọ́lẹ́fà wọ̀nyá ìbádàlá ọ̀rọ̀ kejì náà fi rí fàyà balẹ̀ sẹ́ni pé mo ti fẹ́ sọ́jà ká ní àwọn ọlọ́pàá àwọn ṣéètì ni àbí ká ní tìlú ni àbí ká ní tàdúgbò ni tóun làá fi rí fọ̀kàn balẹ̀ tí wàhálà òfin ní ṣẹlẹ̀ nàìjíríà mọ́ wàláhì kàlà kìí sè é ọ̀kẹ́ lè wá bẹ̀ lásán kìí sè é rárá bìlà àmúrùmí màrúfù wọn náà yá ni lóun kà ká máa pàwọn yẹn láti ẹ̀ dáadáa lálẹ́ ìfìrí láti máa kọ ìbàjẹ́ tá a bá sọ pé múkàrún ni ká má dákẹ́ lórí ọ̀rọ̀ ẹni tó rí nǹkan tó kù díẹ̀ ká tó gbogbo ohun tíṣẹ́ ní abá kọ́kọ́ da màrúfù ni gbogbo ohun tíṣẹ́ ní abá ti takò múkàrún ni. kábàámi ẹni tí sèbàjẹ́ káwọn máa wò ó ní rẹ̀ àdébí sọ́kùn wá ẹ̀sẹ̀ lọ́kùn aláfẹ́rẹ́ yẹn aláfẹ́rẹ́ ẹni tó ṣe yí pé owó oníbàjẹ́ láyé ní rẹ̀ ọ̀dà ẹni tó wá wá sálẹ̀ ní tó ń bá bẹ́ẹ̀ mú mi tó ṣe pé tòsí òun ló bí wá òun tẹ̀ máa ń lo òkè ni ìjẹ́ tó ń bá kú gbé ìsàlẹ̀ kọ́ tó ń máa bu omi nírọ̀rùn tèmi kọ̀ bá dá ẹ mọ̀ tó ń gba àwọn èèyàn tí wọ́n bá wú oní rẹ pé tí wọ́n bá wú ọ ìbí wọn lọ láyé rẹ kí ni wọ́n padà tẹ̀lẹ̀ gbogbo wọn jọ parẹ́ ṣùgbọ́n tí wọ́n bá gbá lọ́wọ́ mú pé káì má ti bẹ́ẹ̀ wọ́n jọ là lápapọ̀ ni bákan náà á rí kọ́kànbalẹ̀ mi tó a pẹ̀lá tó a àá máa bẹ lọ́wọ́ ìpè bẹ́ẹ̀ ní nàìjíríà ti ń bọ̀ ìpè pọ̀ ẹ máa tẹ́wé fáláfẹ́ òfin kò ní da fún ọ rẹ sí ọ̀dà fún ọ àbọ̀ òsèrà rẹ jẹ èmi ò fẹ́ẹ́ mọ̀ pé kò da fún ẹ da àkọ́dá fún yẹn òní kéèyàn má lówó sọ̀rọ̀ owó náà wọ́n rówó náà títí débi pé wọn ò bọ̀là tó wó kọ ẹ lọ kéde ọ̀pọ̀lọpọ̀ àwọn alábẹ̀wá ìwọ́n tó òní náà ló lè mọ̀ bí wọ́n ń tọ́ ọ̀fẹ́ lọ fi ẹni tó jẹ́ aláṣẹ nínú àwọn tí wọ́n wà ní ìgbà pè yẹn lé nínú tá a fẹ́ ti fọ́ tó ń gbà ọ ní mínísà sọ bí wọ́n tọ́ sẹ́ wá lé wọ́n òfin mẹ́ta làwọn dà torí wọ́n èrì wọ́n rí nẹ́gẹ́dì yìí pé kó torí ń pè ni kéèyàn má ní bùkátà sí ṣé àwọn akéèpé mọ́lẹ̀ àdó àlàní ìdí ọ̀kan náà àwọn ẹni rí ó tó ń bá alábẹ̀yọ wọn kẹbí ọgbà tó alátẹ̀lẹ̀ wọn fi fún torí náà bíi ti abá alábẹ̀yọ ọ̀rọ̀ lu àní ìdí àdó ànípa ìfọ̀kànbalẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó tún bá ti lé báyìí yọ bẹ̀rẹ̀ pé Allahu akbar tọ́ba di oṣù tó lé Allahumma ahillahu alayna bil amni ní ti máa ń bẹ̀rẹ̀ ọ̀hún yẹn والسلام جوجة العافية والإسلام جوجة الإسلام والتوفيق جوجة كونجة لما تحب وترضى فوتي والله بعد فهمتنا يا نسي ربنا وربك الله ẹlẹ́dàá ẹlẹ́dàá oṣù yìí náà ni allah kódà á tún máa bẹ lọ́hùn ká tó rí kọ́kẹ́ balẹ̀ níjọ́ gbé dàrú kẹ́yàmọ̀ wọ̀nyá ìbàdàn allah wọ̀nyá ayọ̀ àdùnkùnmọ́ nítorí kábìlì rí kọ́kẹ́ balẹ̀ islam kọ̀ fún wa nípa bìtì náà ẹ dàpọ̀ tí wàhálà bá sùn ẹ má jẹ́ àlọ́ ọ̀tọ̀ nínú ọ̀nà ìbílẹ̀ bí máa ń tọ́ wàhálà òun ni wọ́n máa lọ tọ́ àwọn aláṣẹ tí bá kí ẹ̀ wà jẹ paríparí ìyà tó ọ̀ bá dẹ̀ ẹ máa sọ yí pé ẹ èmi yé mọ̀ mọ̀ ń ṣe wá sí ni tí bá mú ẹ tó bá ti jọyọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́ àtẹ́lá sọ fún wọn rẹ mi ní kọ́ lọ dojú kà aláṣẹ nínú àwọn ẹni tí èèyàn máa lọ tọ́ wàhálà àwọn aláṣẹ wá fẹ́ o ìsílẹ̀ jókòó kí yẹn máa lọ fún alẹ́sẹ̀. ọba adẹ́dà sọ pé wọ́n ti kó fitnatan láàtò sí ìbánilẹ́bí iná tọ́lá mú mi kú ká ẹ̀mẹ̀rù wàhálà kan tó yẹ báwọn tó sábò sí nìkan kó máa máa kàn tí yẹn bá fa gbùrùgbùrù máa fa gbó yóò ta káàkiri ní sẹ́wọ̀n kí ó gún ọba là bákan náà torí ìmọ̀kànbalẹ̀ Islam pọ̀ fún wa ní ìfàsà nípa ìbàjẹ́ ìbàjẹ́ yìí pọ̀ ọba adẹ́dà sọ fún ọmọ tó rú òun àyà ogójì àtẹyọ kan ọlọ́run ti dọ́ àwọn olùfàṣáájú ìlúbàrò wàlúbà ìbàjẹ́ hàn ní orí ilẹ̀ wàlúbà àti níbi odò bímọ kásábàtì àyèdè náà pẹ̀lú pàlàpàlà táwọn èèyàn ń ṣe. ọlọ́run ti bẹ́ẹ̀ èyí ò ní ikọ̀ ọ̀hún bá àdàmọ̀ àdìlù láti lè fún wọn tọ́wọ́ díẹ̀ kí wọ́n kẹ̀jẹ̀ tí ó kẹ̀kẹ́ gbogbo wàhálà tá a rí akẹ́rọ̀ ajẹ́wọ̀ ọba díẹ̀ nú bóyá àwọn èèyàn sẹ́ni nínú àwọn ọmọdé burúkú náà ẹ̀ka tí wọ́n ṣe bọ́tọ́ lọ́hùn fún làkọ́kọ́ àti lẹ́bọ̀ lóru àti wàá múnẹ́bì pápá jùlọ ẹ̀yin obìnrin ẹ̀yin náà bàjẹ́ pọ̀ tẹ̀ ń túra lẹ̀ káàkiri tẹ̀ ń yọwọ́ káàkiri tẹ̀ ń yẹsẹ̀ káàkiri tẹ̀ ń yọrùn kí tẹ̀ ń kó bá burúkú àwọn sàbáàbù tí wọ́n jẹ ọjọ́ iwájú ọ̀la inú bàjẹ́ náà ní ìmú kúmú àwọn èèyàn mú títán wọ́n tún kú tán wọ́n gbóòórù sálángá wọ́n mú gọ́ọ̀mù ọlọ́ ìbàjẹ́ gbogbo àwọn eléyìí látùmọ̀ tẹ́kàn ìbínú ọlọ́run ọba sùhánù náà ní máa ń fà yóò sì padà pa ohun tí ò ní ní ìfọ̀kànbalẹ̀ nù náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìgbọ́kúgbọ́ ìmàgbórí kí kò tí ẹ̀ sí ìtọ́jà ń bẹ̀ ewì tí ò nílù tí ò ní fèrè mùsùlùmí lè gbọ́ bẹ́ẹ̀ náà la gbére bẹ́ẹ̀ náà la bòsí bẹ́ẹ̀ náà ni owó ẹ̀gbọ́múlé láńtà àwọn ìbàjẹ́ ni gbogbo àwọn eléyìí ò lè dá fọkànbalẹ̀ lẹ̀ ẹni ọlọgbó alájẹmásù sẹ́yìn ń pè ní alájẹsẹ́kù síbò kẹfà lẹ fẹ́ bíi eléyìí tí wọ́n ní àwọn wa ká páàdù òrùlé ni o àwọn yọ bóòmù rẹ̀ ni o ìmọ̀ kẹfà lọ wà bíi eléyìí yẹn bákan náà ìpaniyàn ọlọ́ ìbàjẹ́ bẹ̀rẹ̀ ní bídíà ìlọ́kẹgbà àtẹ̀yìn obìnrin bẹ́ẹ̀ ń jáde láì ní dágbére kọ́kọ́ ìláhùn wọlọ́ ìbàjẹ́ nítorí ká lè fọkànbalẹ̀ ní sẹ̀rí àbíkọ̀ fún wa níbi àwọn ìbàjẹ́ bí ìbàjẹ́ àwọn níyẹn bá láwùú wọn lè kọ́ kaba ni lè yẹ láwùú kó tún níyìn tí àwọn ẹni tó fún tí wọ́n rí tọ́kù gbádùn tí wọ́n bá kì ọ́ ọ́ jẹ ìyá gan tàbí tí wọ́n bá gbé ọmọ rẹ wọ́n kẹ̀kọ́ ọmọ ni pé iye owó báyìí nìkan lọ́ọ́ mú wá bìkọ́ tó kúkú ní ọ̀fá wọn táwọn bá wọ nílẹ̀ ni àwọn sì ní bó ṣe ń gbádùn pé pé náà bá fẹ́ jáde báyìí ọkẹ́ ti sọ fún dráìvà ni pé sòrò ní pásọ green mọ́ wọn ọkọ̀ green lọ́yẹ̀ lọ gbé jáde ọkọ̀ tẹ̀lé ń fẹ́ o mo lè yọ ọ́ níṣẹ́ o ẹ̀rí nítorí ìfọ̀kànbalẹ̀ islam kọ fún wa àǹkófòrè nàìjíríà kí ká wá ká máa ta ìmúrin ìdẹ́ra tọ́lọ̀ ń sùn ń tọ́lọ̀ ń bá tẹ̀ ẹja sọ fún mi ẹ wo báwọn bàbá wa ti fi ń jó ní tí wọ́n bá ti rò ní báyìí bóò lọ́jà àtà wò ó ti padà tà náà ni sẹ́yìn bá tẹ̀ yẹ máa gbọ́ pé kà tẹ́ bá dúpẹ́ ẹnu ẹdúpẹ́ owó kẹ́ẹ̀ẹ́dì ṣe sádákà tọ́lá òkùnjẹ̀kùnjẹ̀ ọwọ́ àmì kátàkárà yíyan kẹ́ẹ̀tì mara yín dúpẹ́ pẹ̀lú kẹ́ẹ̀kú ìmọ̀ ọlọ́run ọba pẹ̀lú òsínlọ́ ọba sùhánì ká má gbàgbé o ọlọ́run ọba fún alápẹ̀rẹ̀ kọ́ríà ìlú kéréje kan káàdẹ̀tì àmínẹ́ta mọ̀tìmá ìlà wọ́n pọ̀ kẹ́balẹ̀ kò sí wàhálà ìyá ti ha rìsìkò àrọ́gọ́dá ní kúlì mọ̀kíà ìjẹ̀bù ti bá wọn gbogbo ni wọ́n bá ti náwó sí báyìí wọ́n ò rí kẹjẹ rọrùn àbá ọ̀gá fara bíbi àdéhùn bìlá wọ́n bá sáyẹn ní gbàgbọ́ sílẹ̀ látọ́lọ́wọ́n bá ọlọ́run nígbà wọn ti bẹ́ẹ̀ báyìí fa àdáàkọ̀ ha lè bá àtàlìjọ ìwà ìkọ́wọ̀ ọlọ́run wá dẹ́rù èsì fáwọn ènìyàn àti báyà nítorí pálapàla tí wọ́n sì yàn. ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba oṣukurullaha ala ni'matil amni fi hadal yawm ẹ dúpẹ́ bọ́lọ́run lórí ìdẹ̀ra àfọ̀gẹ́bàlẹ̀ bọ́lọ́run ọba ti fún wa lọ́jọ́ òní tí í ṣe ọjọ́ kẹwàá ní oṣù tó táwọn sọdún léyà ìgbọ̀ngàn báyìí àtòsí pápá báyìí o ẹ̀yà ayọ̀ ọdún yìí pẹ̀lú tí ó ṣokùnfà àfọkànbalẹ̀ ní o ẹ má jẹ́ afọtí sọdún ọdún yìí ti ń bẹ lẹ́nu yìí tún bẹ lọ́la ń bẹ lọ́tùla ń bẹ níjọ́ mẹ́rin kí la fi ayọ̀ ọdún ẹrẹ́ nì ó lè jẹ́ra fún mi èèyàn lè dìbọn bí ẹni mẹ́wàá tàbí ẹni méje tí èèyàn bá ti lágbára èèyàn kẹ́ lè dá a pa ẹ bàbá débi sọlọ náà àṣẹlá òun gẹ́gẹ́ alára fún bí ọgọ́rùn-ún lòun lè kẹ́ pa fún

ọdún kan àti àwọn ewúrẹ́ wa ti lọ síbi ọdún bíi méjì ẹrẹ yìí á jẹ ń bẹ á fi pamọ́ á fi sàrà ń bẹ báyìí láà ṣe yàyọ ọdún a lè lọ bí àwọn aládùúgbò wa wò a lè lọ bí àwọn fámìlì wa wò ṣùgbọ́n á gborí á bù fèrè á bù gbogbo ẹ̀dá pẹ̀já sọ̀rọ̀ abẹ́lé eléyìí kò sí ohun tí ó kẹ́yìn rẹ̀ di ìpayín kékeré lọ. ìyá mi sá alimusulimi ẹ̀yin ìyàwó ẹ̀yin onígbàgbọ́ dodo àwọn onígbàgbọ́ dodo ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ ọba sùhánà ẹ̀yin náà wá pọ̀ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń wérí lọ sọ́dọ̀ àwọn pàtẹ́wọ́ pàtẹ́wọ́ ń sì ọlọ́ọ̀yì tí wọ́n bá fẹ́ẹ́ dé sọ́ọ̀tì bá di ayọ́ borí lẹ̀. ẹ wá ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú tọ̀hìn àti kẹ́ ẹ tọ́jú àwọn ọmọ ọmọ tá a tọ́jú èèyàn padà pàdánù rẹ ni ẹ yé máa jáde kí gbogbogbò ẹ wá fọ̀kànbalẹ̀ pẹ̀lú kẹ́ máa lọ hijab kẹ́sì máa tòdodo kẹ́ máa báwọn ẹni rírìn nítorí pàtẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní èèyàn kọ́ àìláàdì nìkan ní ìlì yìí wọ́n wà lórí òsì ọ̀rẹ́ rẹ̀ kẹ́sì kọ̀ọ̀kan yìí wo talẹ́ntì ọmọ abáṣe ọ̀rẹ́ Allahumma taqabbal minna wa aminna bi awdadina wa aslihi umara'ana wa aslihna wa makkina fi dinika ya rabbal alamin wa tawwil umrana ala ta'atik ya rabbal alamin ya arhamar rahimin àbí ọlọ́wọ́ bá subhanahu. èròǹgbà wa dábí péjọ ń bí báyìí ọlọ́dàkùnbá ni mo tẹ ọ ìjọ tí wá dáa sí ọlọ́dàkùnbá ẹlẹ́sìn fún wa ọ ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́dàpadà tó lé ní nàìjíríà ọlọ́run ṣàtúnṣe wa ṣàtúnṣe aláṣẹ wa ọlọ́run fún wa nígbà láàyè inú ẹ̀sìn pẹ́ lórí ẹ̀sìn rẹ pẹ́ lórí rẹ máa tó ní gbogbo fàyín يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد